أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عزتكم مولانا وبعلا نبنا الحمد لله àtọrọ ìfẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa ìfẹ́wà àgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òní tó ń jẹ́ òru kẹtàlélógún oṣù Ramadan 1447 lẹ́yìn bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam wa lọ ní wa مركز عمر بن الخطاب الإسلامي تبليغا سورة تنبيه جاء تشوف مع فاتكم عن سورة المؤمنون آية 45 ذات كيرا إن رزقي ثم أرسلنا موسى وهارون بآياتنا أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون الله سبحانه وتعالى سلعفها ثم أرسلنا موسى وأخاء هارون بآياتنا وسلطان مبين بين أولانا موسى عليه الصلاة والسلام وأخاه أتما يا هارون بآياتنا كلما ميولون وبا وميولون وبا وسلطان مبين أتما يريد فتريله طه سيطة ملالا أما يريد أن تكون بقى بقى بقى بقى بقى

wọ̀kọ́lù kọwọ́mọ́nà ààlùn wọ́n jẹ́ pé àwọn ìran kan ni wọ́n gbéra wọn gbẹ̀sẹ̀ ayá tí wọ́n gbé wọ́n gùn ẹ̀sì pòpò ní wọ́n gùn tí wọ́n jẹ́ra wọn lójú wọn pé àwọn ọ̀jẹ́ nǹkankan wọ́n lọ pé dáwọ́ àgbà àwọn arákùnrin níbi kan àwọn ọjọ́ pé ewu ọmọ ènìyàn bí tàwa náà ni wọ́n ọ̀ká omuhuma lánà àbìdò wà bàbá nìkan àwọn ará wọn àwọn kìbìtì ẹrù wa ni wọ́n jẹ́ ara títà máa dálẹ̀ nù ìjàmọ́ àgbà agbọ́gbọ́n bí pé ẹrù tọ́wọ́ ìlú tí bàbá yẹn lálà ipé ó ráwọn màálù méje tó pé wọ́n sanra létí odò tó ráwọn màálù méje ní tí wọ́n gbẹ tó gbé wọn mì tó tó ara àwọn àgbàdo àwọn nǹkan ọ̀gbìn gbogbo ẹ̀gbìn lọ tó wá rí méje gbẹgbẹgbẹ lọ gbogbo àwọn òkìdán àti gbogbo àwọn rọ́àlá rọ́àlá tó rí rọ́ tọ́pọ̀ wá rántí nínú àwọn tó jọ wà lẹ́mọ̀pọ̀ lánàbí yóò sùn ọdí wa ìwọ̀n ní tàbí sùn wá ìlúwárọ̀ aláyẹ̀ fún wa títẹ́ mú wọn lára àlúyẹ nìyẹ Yorùbá aláta ipọ̀ wọ́n ní ọ̀nà lójì ẹ̀rú náà ní bàbá àrígbà ẹ̀kọ́ máa wí ni àwọn ẹbí dáadáa ni wọ́n kódà wọ́n jẹ́bí dáadáa débi pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n bèèrè pé ẹ̀dá tó dáa jùlọ mẹ́nà khairun náà ó ní Yusuf ó ní ọlọ́run ìdá tó dáa ní Yusuf inú ẹgbẹ̀ Yusuf ní annabi Yusuf gan fún ààrẹ annabi ọlọ́ọ̀bá ni ẹgbẹ̀ nabi ọmọ annabi ni bàbá tó bí ń jẹ́ Yakub ẹgbẹ̀ nabi bàbá tó ti bí lórí náà Isaac ابن نبي يجب دبعته بيس أقنع النبي ولو النبي الله إبراهيم خليل الرحمن قدر láwọn títà fún àwọn kìrìsí wọ́n pé ẹ̀rù ni wọ́n jẹ́ fún àwọn odè ìwọ̀káwọ́ mọ́hùnmá lẹ́nà àbìdòn àwọn ìrẹ́lọ́jú náà ọ̀kàzábọ̀ ohùnmá wọ́n pè àwọn olóògbé pùrọ̀ fàkánù mílẹ̀ mọ̀lẹ̀kì وقد أعطينا موسى الكتاب لعلهم يهتدون أواف موسى مثلنا أي التوراة قل با جت سنفوا قل با منا أسيب البيبا تيبا ما سنا صور جل منا أسيب ما كان مثل الله هما بمنا الله صوان ولا لو كانت أمر بها إن كنتم صادقين ẹmú ẹ̀rí wá tẹ́kù lórí rẹ̀ sọ kí lè wà tẹ́lẹ̀ waj'alna waj'alna ibna Maryama wa ummahu آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين ألا وجعلنا ابن مريم أواسي أم مريم عليه الصلاة والسلام نبي لا إنسانية عسل وأمه أتمئيات نمدو بآية أتعونا لأبني فيها أدري ما بملاي لكم obìnrin ma bí mẹ́láì lọ́kọ alígbáríà ma bí mẹ́láì lọ́kọ àti ọlọ́run ọba rí ọdí àti yáyà tí wọ́n ní àmì ayatẹ̀ ọlọ́run ọba kóbìnrin lọ sí àyíká ẹja jìkalẹ̀ fún àti ìṣẹ́lẹ̀ ẹ̀rọ omi ó dí wa ọlọ́run bá ní Mariam lọ́bẹ̀ lójú wá bí ànábì Isa alayhi salatu wassalam lẹ́ẹ̀sí bàbá ṣùgbọ́n ẹ̀pọ̀ ọlọ́run bá sí ẹ̀dọ́ ọmọ ènìyàn lọ́nà mẹ́ta àbọ́nà mẹ́rin ọlọ́run sí ẹ̀dọ́ ọmọ ènìyàn lọ́nà mẹ́rin bàbá wa àgbà fúnra rẹ̀ bàbá wa ànábì Adam ti ṣe Adam ọlọ́pẹ́ Adam náà ní bàbá gbogbo wa

ba shi adam ma mari you oh, can create in knowledge ọláti máa follow àwọn tó síwájú náà ni ọláti máa references lẹ́nu àwọn ẹlọ́gbẹ́ máa lo ẹnu àtẹ́lù ó dí wa ọlọ́run mọ́sá àfọ̀rẹ̀ yíò ọlọ́ọ̀bà ṣe adam rahimahullah afẹ́lá ni wọ́n ó dí wa bó tí ó ti lọ sí university tí ó ti research nípa islam tó ní dátítírà bàbá ṣe adam ah, ọbọ̀ títírà bàbá ṣe adam wọ́n dẹ́ máa ròyìn àwọn àfáà dáadáa síwájú ẹgbẹ̀ wọ́ àwọn àfáà dìtẹ́rọ wọn tó dọ́dáadé ṣe adam rahimahullah wọ́n ń gbìjà bàbá wa ní Sókótó ṣe eh, Usman Fódí rahimahullah àwọn ará Saudi wọ́n ń rìfẹ́ sí Muhammad eh, ṣe Usman lẹ́yìn náà àsìkò kanáà wọ́n ti dáwà ní about something years ago tẹ bá rántí nígbà táwọn ará Saudi ń fi agbáṣe 200 years tí wọ́n fọ́bù dáwọ́dà Abdulaziz dédé ìgbà yẹn náà ni wọ́n ti dáwọ́dà wọ́n ti 200 years ti Osman Fodio Osmania wọ́n fi gbé àkíńbà wọ ọ̀gbẹ́ni Abẹ́òkúta yìí tó ń pè ní ẹgbáyìí ilé bí ẹ̀bùrú ẹ̀dẹ̀ lọ́mọ àwọn obìnrin ní mẹ́fà jáde ní pẹ̀lú ṣé àádámà ní àwọn ará Saudi tó ń sọ pé ọmọ alé kí Abdulwahab ni ṣe Usman Fodi wọ́n ṣe mistake ṣe Usman Fodi àtàwọn àbúrò rẹ̀ Abdullahi wọ́n kó ní àwọn aláwọ̀ dúdú wọn travel jáde gbogbo ìmọ̀ wọn aláwọ̀ dúdú ní tó ṣéwù ni à ń sọ bẹ́ẹ̀ fún dípé àìsí ọmọ alé kí o Muhammad bin abdullahi kọ́ ni ṣe òtúnmọ̀ ìfòdí àwọn afẹ́wà fún wọn lèsì afẹ́kà dìbà yóò lẹ́sì ní àṣẹ adam afẹ́wà ẹgbẹ́ òtún àmọ́ bí wá ní ọmọ alé kí o ṣe adam ọmọ alé Muhammad bin abdullahi ṣe òtúnmọ̀ ìfòdí ìlú ẹ̀ lọ́sọ̀ fún Jibril ara Niger Jibril ara Niger ti ṣe adam gan ti ṣe òtúnmọ̀ ìfòdí lẹ́yìn pé owó ọ̀jẹ́ kankan ní mà ju ẹ̀hóṣẹ́ òkun ọ̀kan náà ẹ̀hóṣẹ́ òkun Muhammad Jibril ara Niger ló ń Jibril ara Niger yìí ọmọ alẹ́kẹ́ Muhammad náà Wahab ó di ẹ̀wọ̀ collection yẹn ìgbàgbọ́ ọmọ yẹn yẹn Muhammad Wahab ọmọ alẹ́kẹ́ omi Jibril ara Jibril ara ọjọ́ Usman fúlẹ̀ ti kọ́ rẹ̀ wa lọ́fàá bàbá wa sí adam náà rahimahullah táwọn náà fi al-islam òtẹ̀kádù lè jahiliya lọ́kàtíra ọ̀pọ̀lọpọ̀ references wọn ọ̀rọ̀ ṣe muhammad bin abdullahab ibi òkè ní àgbà àwọn náà máa rí fẹ́ẹ̀sì ọlọ́kùnbà àtàwọn fà lẹ́sàrí wọ́n sì ṣe kún wa púpọ̀ ọlọ́ọ̀bà kúbà àtàwọn lẹ́sàrí náà ọlọ́wà ní wọ̀lọ̀kàlà àtẹ́yìnà musa kìtàbẹ̀ afúnwà náà musa tíra náà فأولي لعلهم يهتدون ما لك منا سلا ما لازم منا ما بيقول عن فتح الله وجعلنا وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين وجعلنا ابن مريم أما, نبي أما مريم nabi isa awa se unga wa umma o aya àti mamari maryam àti walami àti pé eyan le walaye tó níyà tí ó ní bàbá bẹ́ẹ̀ ni isa ma maryam ó níyà kò bàbá ayo ko biri le lóyún ko ja bímọ láì ní ọkọ lokun ko ko tó wọ́n ní wa awaynahuma tẹ́lẹ̀ ó ní omi tó ọzọ pé ààyè tó fẹsẹ̀ rí lẹ́nu ọlọ́run bá láti bẹ́ẹ̀ fún wọn tó fi bí ànábì isa ọmọ ó di wà ti bẹ́ẹ̀ ó dá Adam láìsí bàbá láìsí yà ó dá isa láìsí bàbá yà nìkan ni ó dá màmá wa láìsí ìyá bàbá nìkan ló ń أدي يا أيها الرسل الله يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرا بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون يا أيها الرسل الله المكفي يجيش الله يا أيها قلوبنا الطيبات أما جنفنا ẹmà jẹ tó má ẹmà má jẹ haram ntọ́dà lẹ́yìn náà láti tọ́lọ̀ ń pa àwọn amòjì ní òdodo náà ó bí wa àwọn amẹ́lò sọ̀rẹ́ ha ẹ̀jẹ̀ máa ṣiṣẹ́ dáadáa ẹ máa ṣiṣẹ́ dáadáa nínú eré máa ta amẹ́lò náà àlẹ́ ìbí ọlọ́wọ́ bá gbogbo tẹ̀sí pátá gbogbo ẹgbẹ́ nímọ̀ ń parẹ́ ìnà ábí ummatukum ummatan wahida ìgbàlẹ̀ ọmọ islam láti bẹ̀rẹ̀ bàbá wa nabi adam àlùfẹ́ fún wa pé láàrin bàbá wa nabi adam كده بابا نبي نو إيران مي ولو باي كلهم على الإسلام نم عبد الله بن عباس بعد كل مسلمان ثم تعاون بدي أولين من هذا دين أودي وأني وأودي إن عابي أمتكم أمة واحدة ألما كأنما كان وأنا ربكم فاتقون إن الله بتدعي كل تدعي يا قاية من الله عن رمضان قال لعلكم تتقون أودي يا قاية الله بقى كما كنت تقوى àwọn afáà tó tẹ́kù wọn ní tààrífà tó pọ̀ àmọ́ ní o tó jiná bí ti abdullahi bin masoud radiyallahu anhu abdullahi bin masoud ó ní dáńtò tẹ́kù wa tẹ́b mẹ́rin al'amalu bi tanzil ní ọjọ́ bẹ́ẹ̀ sí máa rí ẹ̀rí láti mú kìtà bí súnà wala khawf min al kọ́ máa páyà jẹ́ tó wájú ọlọ́wọ́ bá mi subhanahu wa wọ̀rígbà bí kọlíl ogun tó bá fọlá yìí kò tiẹ̀ lọ́rùn ó ti pínlẹ̀ kéré ma já àmà kékeré náà lọ́jọ́ láyé yìí àwọn tó jẹ́ ayé lánàá àwọn ti lọ wọ́n ti kún ti lọ wọ́n ìṣẹ̀dáàd yọmìnira ìṣẹ́bù kẹrin náà nù láti máa pèsè pé ìjọ kan lálùpá yìí kú ọmọ màmá wa wò lẹ́yìn mà ládùúgbò wa nígbà ìjọba sáré àìsí yìí ó di ọlọ́dún dábàá kàmọ́lẹ̀ sínú sáré واعملوا صالحا اما جاري اني بما تعملون عليم الله باب بنتين قتل من قال وان هذه امتكم امه واحده يقول يمين الامه محمد علم الاسلام الامه كلام وانا ربكم فاتقون فقد تأوا ام بينهم وبل في فاهم إليك بك إليك بك إليك بك أني يجاء أهل السنة أجاب ما لا لا إله إلا الله أو إسلام bó ti yá ìtì kánà wà fáà lọ́gbà pé islam bẹ̀ sí ọlọ́ọ̀bà àwọn alùsúnà bẹ̀ ní àwọn ọmọ lẹ́yìn muhammad lókùdì ẹgbẹ́ gbogbo yá ìtì àwọn ẹ̀sìn pọ̀ àmọ́ àwọn ẹ̀sìn yókù wọ́n fi ti sára ìdíkẹ́jà bí rárá àwọn kan lábẹ́gbẹ̀rọ christianity ní christ tàbí àwọn èèyàn níbi ìdáhùn amọ́lọ́lẹ́sọ̀rọ̀ Islam kò túnmọ̀ lẹ́kan àwọn ọ̀tá Islam wọ́n gbìyànjú àti tọ́ni Muhammadan kò tètè ìbùdókè Islam ó dáwà ọlọ́ọ̀bá lọ sọ inna dina inda Allahi al-Islam bẹ́ẹ̀ ni àwọn tẹ́ẹ̀tẹ́ẹ̀tì náà ó di oníṣíyà tó ayé àwọn ṣíyà ayé ó ti tẹ̀rọ àwọn tìjàní àwọn tìjàní àti kọ̀dọ̀ríyà wọ́n ti kọjá ìjà àmà Tijani Ibrahimiyya wọ́n ti kọjá ọgbà àmà áhàlì sí náà wọ́n òṣèdọ̀ kankan ó ní ẹwà bó ti rí yìí ọlọ́run ọba pé ló pè wá wa ana ọba Ramadan قلب أدل قرابا فتقطع أمرهم بينهما جبر وما كل كلامهما كل حد بما لديهم كرحون أنك القرآن سفارك أواني كني أواني كني أواني أواني وصف جزاء وصف وزقوا وما رمج وصف جزاء فدارهم في قمرة التاحي ولكم ما قال قادي بديناني بديني وما فيها أجوانا سنة كان أجوانا فيها ليلة فيها بدها يحسبون أنما نمدهم به من مال وبنين tiwọn rò pé owó tá à ń fọ tá à ń fa wọn àbáwọn ọmọ tá ọmọkùnrin náà fún wọn orí orí àwọn tó fún ni ọ̀kan náà wọn dédé àgbà nítorí kan náà búrá sí wa ó ní àá ó náà ti bídí àná alówó lọ́wọ́ ti wa ẹ̀yin bí ẹ̀ ti bídí àná kòtò yóò tó lẹ̀ wọ́n wọ́n ọjọ́ àmọ́ àbọ̀ wọn ti kòtò títí lọ́la á fẹ́ bí ẹni ọkùnrin pé àwọn ẹ̀yìn طلبوا دنيا وخافوا فتنا نظروا فيها فلما علموا أن ليست لأي وطنا جهلوها لبتا وتخذوا سعل آمال فيها سفنا إن لله عبادا فتنا الله نعم يقول كذلك من الله كيف وجه فما شيء حدا ما هو ذا سوى إن لله عبادا فتنا الله نعم يقول كذلك من الله tí alẹ́wà ni wọ́n gbọ́n ní wọ́n gbọ́n tàwọn gbọ́n létè ìgbàgbé ìgbà gbọ́n létè lẹ́nu alá tí alẹ́mọ̀dé gbọ́ wọ́n gbọ́n ní wọ́n gbọ́n tàwọn tún gbọ́n létè ìnàlélá ìbá dáhùn fòtọ̀ náà ọlọ́run láwọn ẹ̀rọ kẹsàn gbọ́n wọ́n di very very intelligent. fọlọ́kọ́ dúnìyà wọ́n kà fún fìtẹ̀nà tọkọlé ayé sílẹ̀ tó ń bẹ̀rù tuntun ayé ilé ayé tuntun fi àfẹlẹ̀mọ̀ ọ́límù àmìnà ààlẹ́ ìṣẹ́rìnlẹ̀ ayé wọ́tọ̀nà wọ́n sọ́dí ayé wọ́n ọ̀gbẹ́bà ayé wọ́n gbé sọ́tún wọ́n gbé sọ́tún wọ́n gbé wájú wọ́n gbé ọ̀gbà ilé ayé gan jí ọ̀tẹ̀ jí ọ̀lẹ́bìnrin jàlú àrùdẹ́tẹ́ntà wọ́tọ̀kọ̀dù sọ́lẹ̀ àmàlì fẹ́ ju dé ẹlẹ́wẹ̀já lọ ó fẹ́ ju river mississippi àbí river nile lọ ó dẹ̀ tún dí ju river amazon lọ ìjọ bá bẹ́ lódò yìí àwọn parimọ̀ lórí dàálù áfíríkà wọ́n tàkàdù tó alẹ́ àmàlé sí àsùfùnà wọ́n wá ọkọ̀ ojú omi wọ́n wá ọkọ̀ ojú omi ó rí olùwà sí ẹni wọ́n á dókòjú ọkọ̀ ojú omi wọ́n á kọjá lórí omi ó gbé ń jì sí kò ní wàhálà kò ní gbọ́n ṣe wọ́wọ́ gbà gbé ń jì sí wọ́n àkójá lórí odò ni wọ́n á gúnlẹ̀ sí ibùsí ayọ̀ ọlọ́jà náà gúnlẹ̀ sí ibùsí ayọ̀ ìbúté méjì náà ni ibùsí ayọ̀ ibùté ìdùnnú náà ni àlùjànnà ibùté ìbànújẹ́ onáà ni iná ọlọ́mọdé àbáwọn bọ́ sí ibùsí náà ti wa láàfin pé ọwọ́ bàbá dúró sí Islam ṣe Islam náà bí ànábì Muhammad sallallahu pé ṣé kò lè bá jẹ́ àlùsùn náà ó ní ṣé dáadáa ilé ìlú odò sí adam ní àwọn wọn wọn gbọ́nú gbọ́nú tó gbọ́n ta ẹ̀rọ àwọn wà ní ọkọ̀ ojú omi yẹn ó dẹ̀ kọjá lórí omi ayé gbogbo ń tẹ́ àwọn tó wọ́n ní omi yẹn tó bẹ́ẹ̀ lódò yẹn tí wọ́n rí bí àwọn jẹ́ ní ọkọ̀ omi àyídọ́ ní omi kọ́dọ̀ àwọn ti pẹ̀pẹ̀ soup wọ́n ń ṣe gbogbo ni wọ́n ń ṣe wọ́n ní wọ́n bá bẹ́ẹ̀ jẹja wọ́n kàn sọ àwọn wọn síbẹ̀ ní wọ́n kó fà sí ọkọ̀ ó ní wọ́n á gbọ́dọ̀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 وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون الله وارو يا لي الله مذاك واكم الله بأس سانوا بأس بن رمضان نا بسم الله تعمل بسم الله او قلنا تكون الله جابا الله الحمد لله كما أنه ولولي إن الذين هم من خشية ربي مشفقون أو دعوي أو ما طيع يا لوبا ما بيرو ما بيرو يا لوبا سبحانه وتعالى يا ما طيع لوبا مشفقون أكان هو سلوبا ما بيرو ونا كما ونا ما ونا ما ونا وفي سنة كما كما با ونا سنة لو فوني جرانتي الجنة الذي يقول كل أمتي يدخلون الجنة إلا من خبى عبيد وقيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى كل أمة ببان أمة ببان أمة والجنة إلا من أبى فجل وفي أما سبب ومن يأبى يا رسول الله الجنة تعبروني تقول انت عبدين دنا الجنة انت عبدين دنا الجنة انت أصوص من يلقى من دنوا الجنة أعني آه، فاضي بوفي ومن يأبى كان يضربه وطالب من أطاعني دخل الجنة إذا بطل السنة من أهل السنة دخل الجنة يوى الجنة ومن أصاني أما يوجد سنة من يوم ولن فقد أبى إن له سوى الجنة أدي لو فاتشي عدم منه الفواكه الساقطة أولي ثم ما تمرد إلا ذا مصفد من أصى محمد حتى ذا جزاه الله أكبر فقلت لألا ترحم يا أخي وعلم أن في جهنم سجن من أصهر ثم مات مردي ثم في ذا مصفدي من أصهر محمدا أقل جزاه كنت لألا ترحم تتتوبة bóyá lọ́wọ́ àtàánù rẹ̀ tètè tí bá ń lọ ما سبعه ما tó بدأ máa sàdúwà aláwọ̀má ìlẹ́kọ̀ fún tó ẹgbẹ̀rẹ̀ afọ́fọ́fọ́ àmì máa bẹ̀rẹ̀ ọba dáadáa astagfirullah rabbi la ilaha illa huwa al-hayyul qayyum jáàkó bí shirk rabbi tawhid jáàkó bí bídà rabbi sunna jáàkó bí àbàjẹ́ ibi kúrò bí dáadáa máa kírù pẹ̀lú jama mọ́sàn kúndà bá jíná lógún tí máa kírù ara ọ̀ máa kírù na sọ́láta kánat alalmọ̀mí na kitaban na ọkùnrin túbúlá allah tó ra hánú ya àkíyà allah ọmọ yá àlúwà jama an na fi ja annama sí jína mana asáwò ẹ̀wọ́n tó gbẹ́nu náà jẹ́ annama tó wọ́n gbogbo bá kọta nabi sẹ́lá bó su mẹ́bẹ̀ fún mamata marrabi ẹ̀dúgbà lági dọ́gbọ́wà àti àṣewà yìí tọ́lọ́wọ́ bá owó bá fẹ́ nínú ìgbà náà nínú ma tàmárà bí sínú lábẹ́ mùsọ́fà bí inú náà lábẹ́ láṣò má mẹ́nà aṣọ àmọ́ àmúmádà ẹni tó bá kọta lẹ́bìdà sẹ́lẹ̀ mẹ́nà ìṣúná lẹ́bí òwe ó lè owó iṣẹ́ alùsùn náà akọ̀wé àjẹ̀dà ń yàká bìtì náà ọlọ́mọ sí àjẹwà ọlọ́mọ ọlọ́mọ iná náà والذين هم بآيات ربهم يؤمنون أو ذلك وضع وعمي الله بابا والذين هم بربهم لا يشركون أو ذلك ويشرك الله بابا ويشرك جمال بابا بمجاز ملي جاكو جاكو بمجاز ملي يكوكو بمجاز سن بوانا أواني قدنبو ni kutanu àti wá àgbà àwọn àgbà àti bóyá kan sọ́ọ̀lẹ̀ èèyàn dáadáa ni àwọn olóògbà alálejò wọ́n sọ máa pé òjútọ́lọ́ ọlọ́ọ̀bá kábọ̀ òjútọ́lọ́ ọ̀rẹ́ òun yìí ṣáàkìr ṣáàkìr èèyàn ló jáde ní Madina ṣáàkìr èèyàn tí wọ́n mọ̀ta lọ síbẹ̀ pé àwọn pẹ̀lú ọmọ ìyá wa jáfà àwọn tó wà ní kíláàsì náà ní Madina ṣáàkìr ni wọ́n ti wá àti fún sọ́ọ̀lẹ̀ òní ó ní jẹ́ tó ń fẹ́ kó àwọn ogun àwọn ẹ̀kọ́ obìnrin àwọn àdó píkọ̀pù kan ní píkọ̀pù ní ṣọ́bẹ̀rẹ̀ làwọn gbé ọ sétí kùn táwọn fi dà sínú òkun gbé náà ó bí wa ṣọ́bẹ̀rẹ̀ làwọn gbé súnà nìkan lórí ìbílẹ̀ là ó ń gbàdá àwọn olóṣùnà làwọn gbé áà ah, àti ìjà ìsìlámù yá ìbá ẹ̀ nínú àfáà wa ní jọ́ọ̀sì nínú orí nìyẹn ṣe ìsìlámù islam dínú adib islam a beautiful religion the estoya yìí ọlọ́ àdúgbò lọ́wọ́ tó fi wá mọ̀ jáwọ́pọ̀ mi dídá lọ́bi súnà jáwọ́pọ̀ mi ìgbàjẹ́ lọ́bi tó dáa wọ́n lẹ́bí náà yóò súnà máa àtàtà ọkùnlógún wọ́dìlà àwọn tó wọ́n máa ná tọ́lọ̀ fún ìgbà wọn máa ná wọ́n ti máa bẹ̀rù pé ọmọ wa sọ bọ̀rọ̀ wa báyìí owó wọn wọ́n máa ná wọ́n ti máa bẹ̀rù pé ọlọ́wọ́ bá sí kọ́ tó ń dalú aláyà báyìí wọ́n ti pàlà ilaha illallah àná ọmọ ilà rabbi imuraji ọ̀hún wọ́n mọ̀ pé àwọn padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn ni ìlà kẹsàárẹ̀ òun náà sílẹ̀ khairat àwọn wọ́n máa ti dìgì lọ́bí àwọn iṣẹ́ rí wọ́n ń lá àṣà àbìkú wọ́n lọ máa ti kí ìsábàkà oúnkálùkù fẹ́ gbáwájú oúnkálùkù ìmọ̀gbọ̀n tó bù mú fẹ́rí fẹ́ dáwùsù fún ìwé àgbàdàgbà àjẹ́rẹ̀ tó dàgbọ̀ wọ́n máa ìlà báàlì ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم فيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنصرون تنكصون مستكبرين به سامرا تهجرون الله عزيز وسبحانه وتعالى على رجله ولا نكلف النفس إلا الا وسعها نبي كويس بكلام اكبالتي إسلام ياي فوج مثل اسلام بيوتيفول ريليجن دينو عجيب لو عليه أوكي وقت ما مري زور اصل الاشاعه wà lórí ìrìnàjò ó kì ní rákà méjì méjì ló wà lójú ogun ó gbọ́ láì gẹ̀ kò kí rákà kọ̀ọ̀kan rákà kọ̀ọ̀kan Allahu akbar ó ti yá yìí ọ̀rọ̀dé ìrìnà kìtàbù yẹn ti kojú hàk àkọọ́lẹ̀ tí wà lọ́wọ́ rẹ̀ tí a náà pẹ̀lú ọ̀tọ́ pé ń sọdúdú wọ́n ń láàrin bí i amóhùn ààrẹ ń tàbí fẹ́ni ẹ̀kan ní kó wa bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní بل قلوب في جمرة من هذا ثاني أو كانوا ونوع وبركاته إلى الله بأي ولهم أعمال دون ذلك وهم لا أعملون ولم نوى شمت وشي لن يلوي فأيكي وان سمشة أمزا فانسل ما أمزا فانسل حتى إذا أخذنا مترفيهم بالعذاب جل ما سبا جواني وتتي أقرأ ما ó ń bàjẹ́ wọn àwọn tó jọra wọn lójú àwọn ń gbéra gánà ilẹ̀ azáàbẹ̀ ìgbà ohun àrùn ó máa paragajì ó máa fi ó máa kígbe róò ọlọ́wọ́ bá ọ̀rọ̀ pé ìlà àtẹ̀jẹ̀rá oòrùn yẹ́ ọ̀ma ẹmẹ́ barajẹ́ lónìí nípa ìlẹ́kùn nínú náà láàtún sọ̀rọ̀ gbogbo bá ti pariwo tó àníyàn ìlọ́ lónìí kò sẹ́ni ẹ̀kẹ́jọ́ ìrànlọ́ lọ́dọ̀ wa ọ̀nà kàkàrà táyà ti tètè àlékún bí wọ́n ń tàwọn àmì ọlọ́ọ̀bá fún yín ẹ̀ ń gbọ́nu rẹ́díò ẹ̀ ń gbọ́nu tẹlifíṣọ̀n ẹ̀ ń gbọ́nu tẹlifíṣọ̀n wọ́n gbé wá àdúrà ládùúgbò yìí tó pẹ̀ wọ̀ kó ń tún àlà àkáàbẹ̀ kó ń ẹ̀ǹkò ẹ̀ ń gbẹ́rù gbárí ẹ̀ǹkì sóòlù jẹ́pẹ́ ẹ̀ẹ̀fẹ́ gbọ́ mr gbèrè ń gbẹ́rù bíyì jẹ́pẹ́ ẹ̀ ń gbẹ́rù gbárí ti gbéraga sáàmìrán ní gbẹ̀gbẹ̀rẹ̀ àhóòlù tààjòrò jẹ́pẹ́ ẹ̀ ń pàtì ẹ̀ ń pàtì ọlọ́ọ̀bà mọ́jà pọ̀rọ̀ ọlọ́ọ̀bà ti ju ọlọ́ọ̀bà fún àìpé afọ a ó ní islam ní ẹ̀tọ́ márùn lórí nǹkan wa bàbá ìyá gbọ́ ẹwà wo bí dáná ọlọ́run bá pọ̀ ní tí ọba ń ti aláàkọ́ nìkan ẹ̀tọ́ márùn yẹn tó pé orí aláàkọ́ lọ wà bá fi débẹ̀ tí ìbá bẹ́ẹ̀ irú àwọn tó bá ń yìí ọba iye wa ní ní sọ́tò قرآن 25 ni aya 25 na وقال رسول ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال رسول ربي وسلام عليه ربي على بعني إن قومي أو إلهم فيه اتخذوا هذا القرآن مهجورا ومو قرآن هم قاتل هنا قلات القرآن وهو كقرآن هو ملوك أفاوى استباس كما فاوى أنت وباس السنة رأيه ní Quran ẹ̀tọ́ máa rí ọwà náà jẹ́ pàkúrán aláàkọ́ gbìyànjú àti mọ Quran ké gbìyànjú àti mọ bàbá ìyá gbìyànjú àwọn àti mọ Quran ké àwọn sísá wà kan wọ́n ṣe olúgbàndó yìí máa wù ẹ́ gbìyànjú àti mọ Quran ké ó di wọ́rá ti lè Quran tẹ̀rtìlà kọ́ ọmọ Quran ké kọ́ ọmọ fáwọn kòrò pẹ̀lú àkíwọn ẹlẹ́ẹ̀kejì kọ́ wá gbìyànjú àti máa ro láti máa túmọ̀ rẹ̀ wọ́n lè máa sọ kíní kẹfọ́ wa àwọn afẹ́ ní excuse láì tàwa iná nítorí pàápàá jùlọ àwa káàrò òjèdè amọ̀nkánkà ó ti tú kuran sóbé ìlú kanúmú kuran ó ti kókó tú kuran sóbé yorùbá àwọn bàbá ti tú àwọn ṣéèwù wa professor laro àwọn dr ibrahim abdulbaki gbogbo wọn ti tú sóbé yorùbá bí bẹ́ẹ̀ kódà wọn ti tú fúlàní ó di wà ó di rẹwà yìí ní mìíràn ní páìkò ọmọ páìkò ó ti tún sẹ́lẹ̀ gbárí ó ti bàbá wa sí àbúkàgbọ́ ti tún sẹ́lẹ̀ haúsá wọ́n ti tún sẹ́lẹ̀ yíò àdìkà wá dá yíò ni lọ́gbà fún ìgbéga ìdí yíò kí wọ́n ẹ̀ tìṣòro afẹ́ ni mẹ́ta kùrọ̀ àǹtí takù pàápàá jùlọ wọ́n díẹ̀ jọ́jọ́ díẹ̀ tó kùrọ̀ àǹtí Ramadan yìí ti pé mú kùrọ̀ àǹtí ọ̀rẹ́ o ó dé ní àwọn tó bá wọ́n pa Kùránì pé mustakbirin nabi wọ́n ṣe gbéraga pẹ̀lú ẹ̀ sáàmìlá mùsùlùmí àjòrò wọ́n tó ń pápá ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ọlọ́mọdé apá ọlọ́ọ̀bà tí ń ti ọlọ́ọ̀bà ọlá Kùránì Karim bàbá wa sí àbúkà gómi olúwa tún gbẹ fún wa sí àbúkà gómi bàbá ẹ̀ mọ̀fá kiri àgbàrí onírọ́dùnà àgbáyání ilẹ̀ màání alukùrán ẹgbẹ́ làákà yìí pẹ̀lá ìtumọ̀ Kùrán lọ́kàáyà díẹ̀ àyà márùn-ún náà lọ́kà kàtúmọ̀ rẹ̀ kó ronú sí kó dára ká ìpàdé síbẹ̀ ọ̀tá márùn-ún ronú sí ṣé wọ́n kí ló ń kí òun ní ọ̀nà farabalẹ̀ ká ọ̀rọ̀ tẹ̀lé kọ́ra rẹ̀ tẹ̀rẹ̀ sí ìlà kó bá wó kótó oṣù máa rẹ̀ ẹwọ bí kí àwọn bàjẹ́ àti ẹ̀pọ̀ wọ́n tó bá kàtúmọ̀ tó bá ń ka kùránì tó bá máa túmọ̀ rẹ̀ kùránì ṣẹ́bi lẹ́yìn ẹni bílíọ̀nì kùránì ṣẹ́bi lẹ́yìn

wọ́ráhàmà àtìkẹ́ lílmọ̀mìnì fáàmùmí agbàtà wọ́n rí pé àṣẹ gàtí ìtẹ̀lẹ́wọ́nkà àwọ́kọ̀ àjẹ̀nú ni wọ́n kà àwọn àjẹ̀nú dẹ̀ ní ìbí ọmọ èèyàn náà ní àyíkàmù wọn àwọn náà sọ pé wà ánà mínà sọ̀lẹ̀hóná ẹ́ wà mínà dúnà záríkà kúnnà tọ̀rọ̀ ìkàfíìlọ̀ àwọn náà tó bá sínú àwọn gbọ́kùnrin wà ánà mínà sọ̀lẹ̀hóná àwọn èèyàn ló bẹ̀lẹ̀ àrìn àwọn ومنا دون أداء يدي

شرعوا لهم من الدين ولا وربما بديك على gbọrọ وني وني ياتي وني خطبة ياتي خطبة ياتي وما أكو قلت من بيه bóyá ìjànú kan tó tó tó bíbí nínú ìyàwó bóyá ìyàwó ti náà ní ìyàwó àwọn náà ní bóyá ẹ̀ gbígbà wí ọlọ́ni tọ́ra máa an zẹ́rìnà àríkà alkùránà ìṣẹ́ṣkọ̀ kúránà ìfìdí ẹmà tó dìbú bá àìkẹ́ ọlọ́ọba àánú ọlọ́ọba ní máa ń sọ̀kàlẹ̀ ní ìtọ́bà ní kùrán ó dé wà tó ìwọ máa yá mi kó fún kùrán lẹ́tọ̀ mọ́ra àrùn yẹn aláǹkọ́ gbìyànjú àti máa kùrán ké ẹlẹ́ẹ̀kejì gbìyànjú àti máa tún máa rẹ̀ jíkúwá ní kọ́ máa ṣe kọ́ máa ṣe jíkúwá ní kò dìnà sí dìnà sí ẹ̀yẹ́ ẹ̀ka àrùn ní kò máa fòkè sí òtọ́wà sọ́ọ̀bì àkọ́ òtọ́wà sọ́ọ̀bì sọ́ọ̀bì ó ní kalójú wà láti ara ó sọ fún máa yá rẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí sí ìbá tilẹ̀ sùn níye kọ́ gba Islam wọ̀ láàrọ̀ nìkan tó bì náà dókítà kan bẹ tí máa ṣe dáadáa báyìí mo á máa sọ fún sí gba Islam bí wọ́n gba Islam ní wọ̀ láyà sheik you love me you love me but I'm, I'm far I'm deep in this religion mọ́wàdí alìfọ́ yọ gbogbo business rẹ̀ ó di pẹ̀yẹ sí islam in a polite manner huwa nabi muhammad sallallahu alaihi wasallam kó ní bíyàn sí kéré ma kó ní gàtó báwọn hercules bí àwọn kansara bí àwọn wọ́n ti gàtó yà lóṣìṣẹ́ wọ́n sí islam islam asmimu tó sẹ́lẹ̀ gba islam kó là báwọn ọmọ ẹ̀jẹ̀ àwọn ẹ̀yẹ̀wò bí nínú àti ìgbọ́n kéjọ alẹ́bí pé sí Islam alábẹ́ ẹmọ àkàwọn èsì Islam ó bí ẹyin ilé iná ẹ̀lẹ́sì làláyà tálíkìyàmà ọlọ́run ọba yáwà náà tí a làláyà tálíkìyàmà kó sí àánú wa láyà tálíkìyàmà ọlá Kùránì kẹrí ọ̀rọ̀ kádó sí déédéé ọlọ́mọdé àkàrẹ́ sí fún ọlọ́ba èyí jẹ́ mísílì náà ولا لا إله إلا الله نعم أما يا واتين كنا لوقوا nípa owó DITV lóye kò ṣùwà àwọn DITV náà lákòókò àdìpà fún wọn náà bá àti sanwó tó náà wọ́n ń gbìyànjú láti máa ṣe ìrànlọ́wọ́ fún wa ní gbogbo ìgbà wọ́n gbé program wa ní àlẹ́kẹ́rẹ́ rẹ̀ bí aago márùn-ún sí aago mẹ́fà one hour wọ́n gbé ní DITV television one five million five to six gbogbo rọ̀lẹ́ ní Ramadan náà ọlọ́mọdé àti ọlẹ́ kan lọ́wọ́ ọ̀là ọmọ ìyá wa Qasim Ọlálẹ́kan Lawal ó fún wa ní five thousand naira fáwọn orúkọ ọmọ wa ọmọ ìyá wa Alhaji Abdulrazak Amao àwọn náà fún ní ten thousand naira fáwọn orúkọ Aminu òun fún wa ní five hundred naira Abubakar Muhammad Baba wọ́n fún ní six thousand naira ọlọ́run mẹ́ta ti gbọ́ ẹlẹ́sẹ̀ rẹ̀ gbogbo àwọn yòókù náà kárí pé àti fíìsẹ̀ bí nìyà gbogbo ẹgbẹ̀dẹ̀ rẹ̀ fún alóòrì ọlọ́run fún mi ṣòro ọlọ́run mẹ́ta ti gbọ́ ẹlẹ́sẹ̀ rẹ̀ ọlọ́run Qur'an al-Karim ọlọ́run ẹ̀dá àkáǹtì wọn kó kó ti wà Jaiz Bank náà ní báńkì wa zero márùn six nine eight two one zero márùn six nine eight two one zero márùn six nine eight two one. عمر بن الخطاب الإسلامي لقى أكاونت أكاونت ما ورقوبه في وبانك زيرو مارو إدنا إيتي واحد بانك معنا بجائز بانك الله سبحانه وتعالى على القرآن الكريم على لا إله إلا الله نعم ما نبي اللي بنتبع فيه وعدها إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Oníbẹ̀rẹ̀ ni ẹlọ́pùn kí ni ìdájọ́ ẹni tó ń gbàwẹ̀ lóbìnrin wọ́n jẹ́ pé ó ń ṣe eré alágbára bí kámọ̀ jump lóbìnrin kámọ̀ àwọn ilé tó lágbára dé ó wá sí sábà bí tẹ́jẹ̀ fi jáde láàrẹ̀ díẹ̀ tí ilé yìí ṣe ó àfẹ́ gbóòkó ṣe ti haidọ̀ ìṣe ó àfẹ́kì àwẹ̀ rẹ̀ àbí kò àfẹ́kì. alhamdulilayi bẹ̀rẹ̀ mi ẹni tó wà nínú àwẹ̀ tó ń ṣe ipá ló ń ṣe

ó sì ní kó padà bá ìyá ẹ̀ náà kó fún ọlọ́yẹ̀ ní àrẹ̀kọ̀ lọ́fàá bá pé ìṣẹ̀rí islam ó islam islam ti yá ìpọ̀jù ọdún tó lọ́tọ́ tó fún ọmọ ẹ̀wọ̀n ìṣẹ̀rí islam abdullahi bin mas'ud bin abbas àti abdullahi bin umar ó ń tó bèrè bá ń fún ọlọ́yẹ̀ ní àrẹ̀ tó bá torí ẹ̀ tó tó máa yí o jẹ bí àmàlà gbúdọ̀ sàn dáadáa ọ̀yàn yàn nínú ẹ̀sùn mi dáadáa ó ní wa tó bá jáwèé kò ní sáwèé padà ó dé wà àbí obìnrin tó wà ní oyún tí ọmọ náà bá jẹun dáadáa yóò kó padà bá ojú olóhùn ìsìláàmù nígbà pé ẹ̀sìn ọlọ́ọ̀bá rẹ̀ gbogbo fítọ́rà ni ohun tó bá mú ní ìsìláàmù pẹ̀ wá sí ọlọ́mọdé àpọ̀ ẹ̀yọ́. ìgbìmọ̀ṣọ́ àwọn ní ẹ̀rọ kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí sọ lánàá pé zakatul fitr náà yíyọ fún àwọn ọmọ rẹ̀ kódà ẹni tí a bí lónìí bó wá ni ẹni tí ó ti one or two weeks tọ́mọ̀ sọ yóò fi bọ́ sẹ́yìn Ramadan so ó wá wo pé ojú kòkòrò àti pé kọ́ ọmọ náà ní ládàá bẹ́ẹ̀ ó wá yọ zakatul fitri fún sí ó ṣe déédé. kò sábìrún bí àwọn afẹ́ mi ní kó ṣe déédé àmọ́ kì í sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ bí ìjọ ọ̀rọ̀ yẹn ló gbogbo àwọn tó wà láyé ẹ̀kọ́ sí ọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ó ti wà. sọ́ọ́dì ni Abdullahi Abbas rọ́dí ẹ̀ lọ́wọ́ àdúgbò ó ní alẹ́ fọ́rọ̀dọ̀ àríwá rasulillah sallam zakatul ìjọba rẹ̀ gbọ́ká ìsàárà lẹ́fún ẹgbàlájá ni ó dé wà Allahu ta'ala. wọ́n ní ìjẹ́ Lailatul Qadri máa ń jó lójú kan ní àbí máa ń change. Lailatul Qadri gẹ́gẹ́ bí ìdúró ìfún wa ìmọ̀ àtẹ́bì àmọ́ mẹ́wàá bẹ̀yìn Ramadan ó ní mẹ́wàá bẹ̀yìn Ramadan ó ní máa tẹ́bì ó ní gbàmí one twenty one gbàmí twenty three hard number àwọn wítìrì bẹ̀ twenty one twenty three twenty five twenty seven twenty nine ó dé wa kò sí pé jọ́pọ̀ pàtó báyìí ni máa ó máa ó máa wá ọlọ́jà ti kò gé ẹ̀rọ lọ́gbà ó yẹ wá ní pé kálípẹ́ àti ìbọ̀sì dáadáa gbogbo àwọn òun mẹ́wàá bẹ̀ tí a wà ń bẹ̀ yìí ó di wà kọ́lọ̀ fún láti kò gé orí rẹ̀ náà. bóyá ni ẹni tó jẹ́ pé wọ́n sọ pé tí ẹ̀ bá ń ké koran tí máa ń ṣe àṣìké ẹ̀ṣẹ̀ ó máa wà fún lọ́pọ̀lọpọ̀ látara bẹ́ẹ̀ wá fà sẹ́yìn nínú níbi ìkẹ́ alkùnrin àwọn àti káàrì ní máa ṣe jù kí ni mọ̀nà tí ẹ fẹ́ fún rẹ̀ nílẹ̀. mistake ni àwọn tó ń tó báyìí àwọn ọ̀tá ìfẹ́ mistake ẹ̀ṣẹ́ bọ̀ àpáṣẹ owó jà ní wọ́n gbà tó ń gbìyànjú àti máa ń parí oní onígbẹ́sẹ̀ àmì ọlọ́run ẹ̀ pọ̀ hmm. ìkọ́ àdìsá nígbà tó lọ sí من يقرأ القرآن لمن القرآن وهو شاق على تمر في في

Quran sori tó bá wà nínú àlùjẹ́nà ọ̀rọ̀ pé ikra tó tún máa ka Quran yẹn láyé ikra kàmá kúta ẹ̀kọ́ àfẹ́jọ́yà máa ka Quran bó ti kàlàyé tó bá ní wá ń kà automatic lift ni yóò máa gbé ẹ lọ yóò máa gbé ẹ lọ yóò máa gbé ẹ lọ. sẹ́pẹ́ fúrọ̀dáwùs lọ́wọ́ ló ti dákẹ́ fúrọ̀dáwùs lọ́wọ́ أوديوا أولو بزاف داسولي بزاف القرآن لما ولوما ربنا خيركم من تعلم القرآن وعلم عبي يتودى بني من تعلم القرآن من القرآن إيه تبقهم أودي يا فاتن قوم القرآن المناسي ọlọ́run bá alẹ́ lè máa kọ̀ ní Kùránì. wọ́n ní níparí ẹ́yàkùn kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn tí ó fẹ́ sọ zakatul fitr bí ẹ̀nà ọdún tẹ́mọ̀ tó jẹ́ pé yóò fún ọ̀rẹ́ rẹ̀

ló fi dá àjò tó bá ní ìmáàmù tá a fọkàntán ìmáàmù tó ní sùúrù tó pé a sì ní àmánà ayọ̀ fòdúró lọ́gbà wọn tẹ́lẹ̀kà sọ ẹ̀ pé kò fún ọ̀hún ti yé wa bó ti máa yọ láyà ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ni máa fáwọn tẹ́lẹ̀kà sọ ẹ̀ kó kò jẹ́ kó yí àwẹ́ gbọ̀n lè máa gbá lúdò àbí kó máa tẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn ayò lóríṣiríṣi tó omi ò ní jáwẹ́ gbọ̀n tó bá ṣẹlẹ̀ àmù. ọlọ́ọ̀bá ọmọdé àtàrà wà láyé àti àmà oríire gbà ní Ramadan kí ẹ tó wá máa previous time ni kí ẹ tó wá máa lò lọ́nà kúlòkúlò bíi bíi bíi lò ní Ramadan ah ìyẹn ṣọ́tẹ̀bì ṣọ́tẹ̀bì ni àwọn ti bẹ́ẹ̀ kájá wá kún bẹ̀ káwọn ti fi hàn síláàtì Qur'an káwọn fi gbọ́n wá sí ọmọ ìrà zalik à ń tẹ̀tẹ̀ ayẹyẹ kò sí ẹ̀kọ́ tí èsì bẹ̀ máa fi bèrè bèrè máa bèrè bèrè pẹ̀s ó di wà tó yẹ wá ní àmọ́kọ́ máa fi gbálódò ẹ̀rọ bá rọ́lù wọn lérò pé ó ṣe rọ́lù wọn wọ́n já sí kòtò ó ṣe sábà bí táwọn míì fi kú nínú mọ́tò ẹni tí wọ́n kàn èyí tó ṣẹlẹ̀ ń ṣe ẹni tó wá rọ́lù wọn ni a sọ púpá ẹni àbí dẹ́rẹ́bà tó ń wakọ̀ tiẹ̀ lọ jẹ́jẹ́ nígbà yẹn pé òun kọ́ ló lágbè fún ààrẹ nílò arọ́lù ẹni tó rọ́lù ẹ̀ lọ dáná òun yẹ kóyà náà bàbá kan lọ́pọ̀ àbùkún pálẹ́sẹ̀ wọ́n láti kan tan kìsọ́ọ̀fù fún òun gànáà ó bí wa ojú bó ti bó ti lọ́nà náà. Uh, assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam. Wọ́n ní ẹ dákun àwẹ̀ mẹ́fà tí a máa ń gbà lẹ́yìn Ramadan tó jẹ́ pé sítẹ̀ Shawwal. Pé tó ṣe déédé kéèyàn gbà láti jọ́ kejì tí a bá ti sọdún tán. Àbí èyí ó sì tún fi ọjọ́ lẹ̀ sí pé tó àfáà mi sọ pé ti ilé yá ni èèyàn máa ń fún láàyè tí ó sì pé bí ijọ́ mẹ́rin sí márùn-ún kó tó di pé yóò máa gbàwẹ̀. Ah, ẹni tó bá gbàwẹ̀ Ramadan alẹ́bìnrin rẹ̀ afáwọ̀ àbà àbúwà yóò bọ̀lá àǹfààní rẹ̀ ní ẹ̀rọ àlùlọ́gba àdìsí wa ẹni bá gbàwẹ̀ Ramadan tó wá gba mẹ́fà sínú oṣù Ṣawwal bí àwẹ̀ ọdún kan ètò wa dáa jù ní pé kí èsì jáàpìlẹ̀ kọ́mọdọ́dún mẹ́tọ́ ọdún àyàmì tẹ̀síríkì ọdún oníyá àmọ́ kìyàtà ó ṣe dédé pẹ̀lú ọdún ti àwẹ̀ náà gbogbo ọjọ́ kejì ọdún ọjọ́ ta ọdụ a ma kira wa kún ọdún náà kọ́ ọmọ ya ara rẹ̀ bùdá náà ní ló ń ihe tó kí ìhàn fásitì jùlọ. mi na òfin mi ti ó di àlà. ní parí wọ́n ní ẹ̀dàkùn kí ni ìdájọ́ ẹni tó jẹ́ pé ó ń ka Kọ̀rán gẹ́gẹ́ ti sàlàyé pé ẹni tó bá ka Kọ̀rán yóò máa ní ládá mẹ́wàá ó kéré jùlọ yára sí kọ̀ọ̀kan bákanáà tí bá ń ronú sí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ha bóòrè ìsáríkà tí ó kàrùn láti pé ó fi ṣe mọ̀rájà sónú magbà aládáre lórí àbíbá. pẹ̀lú ọgbọ̀n ọba bẹ́ẹ̀ ń fi hàn sórí ìsáríkà lórí magbà aládáre mọ́kúnmọ́ sáré látò harris bí i mẹ́sẹ̀rẹ̀ tó ti àjẹlẹ̀ bí kò yẹ kí ìmọ̀ sáré ọ̀rọ̀ ìmọ̀ kún àn kájọ àlébi tẹ̀lẹ̀ ọlọ́ni wọ́n kàjú wọ Muhammad odò sí odò bẹ́ẹ̀ sì bí ìmọ̀ aká pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn náà fún jíjẹ́ kí olùmọ̀ ronú pa rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ aláwọ̀ ìtẹ̀kẹ̀kẹ̀rò ó fẹ́ kọ́ máa ronú pa Quran ó sì wà Allahu ta'ala àrẹ̀ èyí tí a kà tó ṣe déédéé ọjọ́ bí a kà lẹ́jọ́ fún ọlọ́ba jẹ́ mistake bí àforíjì ọlọ́ba sànù wà láà tá ìfẹ́ àmọ́ ọ̀wọ́ bí ẹ̀ tá tó kù bá parí Ramadan náà ọlọ́run já parí ẹ̀ láyé ọlọ́ba وذا واجوا اللهم انك عفو تحب العفو فاعف عني قاعد سنور دبور اللهم تحب العفو عني اللهم اكثر اموالنا واولادنا وبارك لنا فيما اتيتنا وعدل حياتنا على طاعتك واحسن امالنا كلنا يا رب العالمين يا ذا الجلال والاكرام ولا حول ولا قوه الا بالله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب